Eh, ìbéèrè kejì ni wọ́n bẹ́ bẹ́ẹ̀. Ok, inshallah, jazakumullah khair. Now, àwọn ìbéèrè méjì tí wọ́n ní àwọn máa fún wa ní èsì rẹ̀ ní èní, òun náà ni wọ́n ti dáhùn ẹ̀ẹ̀kan bẹ̀yìn. So, ìkejì nípa wípé báwo ni Zamzam ṣe bó ṣe bẹ̀rẹ̀ gan. So, wọ́n ní tí a bá fẹ́ sọ̀rọ̀ nípa hajj, inshallah, àwọn máa dáwà lóhun ìyẹn jazakumullahu khairan sá àwọn tàbá ní bèèrè ok one two three four five six seven eight nine ten ok ok ẹsẹ̀ náà wọ́n eleven twelve sharp thirteen sharp. number one ṣáàjì super number one Mike, máìkì kejì nǹkan. Now.